我努力学习，为了建设美好的生活。为了生活，为了梦想，为了祖国的明天。我努力学习，为了建设美好的生活。为了生活，为了梦想，为了祖国的明天。为了生活，为了梦想，为了祖国的明天。为了生活，为了梦想，为了祖国的明天。

gẹ́gẹ́ bí àdúgbà ilẹ̀ bọ̀ síwájú sí ọ̀gbọ́n tó dé. a rí pé ìdáàbò sọ̀rọ̀ òun náà ni àparí. àwọn ọ̀rọ̀ pé nígbà tí ọ̀gbọ́n súnmọ́ èyí kákò ìdáàbò sọ̀rọ̀ náà kákò ìdáàbò sọ̀rọ̀ náà kí a kọ̀ nípa ìdáàbò sọ̀rọ̀ ويقول الله سبحانه وتعالى أقرأ في كتابه الإبادات إذن كتاب الإبادات ومن كتاب صحيح مسلم إن الله يصدق في كتاب السنة كتاب الزكاة يشتمل على مسألة الأدوار كتاب الزكاة أقوم على باب الإخلاص الباب الأول باب الأقوى في مقدمات الزكاة وفيه مسائل باب الأقوى هنا نبكي هو يصرف مالك أمام الزواج مقدمات الزكاة إلى أمام الزواج الزكاة lábẹ́ èdè tó wá ní àwọn àgbáyé tó wà lábẹ́ òun náà ni àwọn àkàlẹ̀ ọ̀rọ̀ المسألة الأولى مسألة على مقام الزكاة من اللغة زكاة من إيدي ثمانية الزكاة من اللغة أمرهما النماء والزيادة النماء إذا بكي والزيادة في عليكم wọ́n ní ọ̀tara báyìí àwọn àlágbá wọn sọ pé zaka zaru zaka zaru ìdánáná wọ́n ní irúgbìn kó dàgbà ayé ìdánáná nígbà tí irúgbìn yẹn bá ti dín ní tó bá ti lù dáadáa lálùbọ́ àmọ́ ìlú wọ́ṣálà ní ẹ̀wà rí nínú ṣẹ̀ríà àti nǹkan tí a gbà lóòótọ́ bá dápọ̀ zaka wọ́n ní ká pè ní zaka ìbára tún an haqqin yajibu fil mal wọ́n ní táwọn tó ní zaka yìí òun náà ni ìwòye kan nípa haqq ìwọ̀ nígbà tó ní zaka òun náà ni ọ̀rọ̀ kan nípa haqqu òun náà ni ìwọ̀ kan yajibu fil mal tó ti ó di ọ̀ràn yẹn nínú dúkìá ìwọ̀ tó di ọ̀ràn yẹn nínú dúkìá alladhi balagha nisaban ní owó dúkìá tá à ń sọ yìí tó ti dé iye òǹdíwọ̀n kan wà á yànà yànà tó níye ṣẹ̀rí àgbékalẹ̀ bèṣòro fi ní màsúùsà pẹ̀lú àwọn májẹ̀mú kan tàdá sàlẹ́sà lẹ́tọ́ ìfàtí màsúùsà fún àwọn èèyàn kan tàdá sàlẹ́sà tí a bá wo àlàyé nípa zakatọ̀ sí ọ̀yí àgbọ́yé bẹ́ẹ̀ òun náà ní pé zakatọ̀ sí zakatọ̀ òun náà ni ìwọ̀ ìwọ̀ owó ìwọ̀ kan ní ẹ tó wà lórí dúkìá tí dúkìá ò ti pé iye kan so àti dúkìá yìí bá ti pé ìkan tá sọ yìí tí àwọn májẹ̀mú tí ó wà lórí ẹ̀ láwọn májẹ̀mú náà bá ti pé àjẹ́ pé zaka ti di kíláàsì tàbá fẹ́ yọ zaka yìí ìtọ́n ìgbà tí ó pa tó àwọn dá fún àwọn èèyàn kan ni tó jẹ́ pé kí ni ìtàn àwọn ẹ̀sà èèyàn tó kìí ṣe gbogbo yẹn náà ní àmà ilẹ̀ zaka fún ẹgbẹ́ bá sàkán ṣàlàyé rẹ̀ wàhí àtúwọ̀rọ̀ tó ń lè àbù zaka tá à ń sọ yìí èyí a máa fi sàkọ̀mọ́ rẹ̀ ni a máa sàkọ̀mọ́ ẹrú wọ̀tẹ̀síyà tó ní náà yìí a sì máa fọ ẹ̀mí rẹ̀ má tó ajẹ́pẹ́ zaka yìí ìtumọ̀ rẹ̀ iṣẹ́ tó wà fún òun náà ni pé yóò fọ ara wa má yóò sì fọ ẹ̀mí wa má

o n'ala efi ma si gini o n'ala efi ma ma nwa wato zaki bi ha esi bi ma si afo ma nwa ya ni zakati olowo ba aliciola ni ki a upa nefi lati igwe sun oyo ninu owo awon olowo yi a yi ma je oha awa ehn ma je afo ma si ma je sezukiya si ma je afo ma emi fun awon ti mabayo وهي سبب من أسباب إشاعة الألفة والمحبة zakata ń sọ yìí okùnfà kan ni tó fi jẹ́ pé àyín máa mú ìjọsepọ̀ láàrin ara ẹni àjọsepọ̀ dáadáa ìyẹn máa ń jẹ́ kó wà láàrin ara ẹni yóò sì máa tan àjọsepọ̀ dáadáa káàkiri láàrin àwùjọ wàlùmáhàbà a sì máa tan ìfẹ́ a máa jẹ́ kí ìfẹ́ wà láàrin sáríkà àtòlówó tí ọlọ́wọ́ bá yọ zàká fún tálíkà àtálíkà yóò fẹ́ràn olówó tó sì máa fẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ látara dúkìá látara kó sáǹfààní nínú dúkìá rẹ̀. وتداخل بين أفراد المجتمع المسلم zaka yìí nínú àwọn tó máa ń ṣokùnfà a máa ṣokùnfà ìmọ̀ ara ẹni lọ́wọ́ ìmọ̀ gbéra ẹni nígbàún láàrin àwọn ẹnìkọ̀ọ̀kan àwọn olówó tó lówó yóò ṣàánú àwọn tí ò ní yóò gbọ́ wọn òfin wọn òfin wá dàbí ẹni tó ní láwùjọ wọn kálukú ó jẹ wọn kálukú ó yẹ tó eléyìí òun náà ní ìtumọ̀ ìgbà tá à ń pè ní zaka nínú èdè lágbáwá àti nínú ṣẹ̀ríà Islam. alùpùpù alákòóso àbíyá àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì fọ́ọ̀mù zaka kí ni ìdájọ́ zaka kí ni ìdájọ́ zaka yíyọ. ودليل ذلك في تلاري لكن القرآن السنة النبي صلى الله عليه وسلم كافما إذا جسي أبا مزكاي الزكاة فريضة من فرائض الإسلام من زكاة أوراء يكاني كلها كان إنه كلها في الإسلام وركن من أركانه الخمسة بل يورث كان زكاة nínú àwọn orígun islam mara àwọn tó wà náà máa yẹ wàhíà ahamu arkanihi bada salat òun náà ló tún ṣe pàtàkì jù nínú àwọn orígun islam lẹ́yìn ọ̀ lẹ́yìn bàtà bá ti mú ọ bàtà tó wà nínú àwọn tó ṣe kíni ó tún ṣe pàtàkì ẹ̀ lẹ́yìn nítorí pé wọn náà wọn pa wọlé ara wọn sàrà tó àná ìlà àyàn bá wà ní muhammadu rasulullah òun lálá ẹ̀ tó òun náà ní irun ló tẹ̀lé òun náà ní zaka tẹ̀lé wọ́n á kan àwọ̀ ló tẹ̀lé á àmọ́ gbogbo wọn náà pátápátá orígun ẹ̀sìn ni wọ́n tó jẹ́ pé orígun kan ò gbọ́dọ̀ wó tẹ́lifù bábá tó gba àwọn olókùn náà lálàáfíà mọ́ gba àwọn olókùn náà tó ṣubú nìyẹn naam wọ́n ní ọlọ́run bá àdéjọ lásọ nínú Al-Qur'an nínú Suratul Baqara ó ní wa aqimus salata wa atuz zakata ẹ̀rì kọ́ ọlọ́run bá àdéjọ bá àdéjọ lálẹ́ وقوله تعالى أتقول الله بارك لا تصنين سورة التوبة والنبي الله عليه وسلم ونقول من أموالهم صدقة oni ìrẹ́ ànábì mú nínú dúkìá wọn mú zaka ẹ́ sọ́dákọ̀ àwọn náà ń pè ní àmọ́ fi sọ́dákọ̀ náà ní zakat àmọ́ fi zakat ní sọ́dákọ̀ tó bá ti pè sàárà tó jẹ́ ọ̀ranyàn ọlọ́run bá lè kẹ́lá ọdún bá nẹ́bì pé mú nínú owó wọn mú owó kan tí ó máa jẹ́ sàárà nínú owó wọn tòtò hírò hún wọ́n tó tẹ̀kẹ́ yìí bí ha ó máa fi fọ ara wọn má ó sì máa fi fọ ẹ̀mí wọn má yàrá iṣẹ́ títà kan ó sì òun náà lélẹ́yìn náà bákan náà sábà tó lọ́wọ́ nínú hadith anábì ní bóníyà lè ìsìláàmù aláàtàmù anábì ní wọ́n ma ìsìláàmù pa lórí nǹkan márùn kí ni nǹkan márùn yẹn oná là ń pè ní arkanu islam alákọ̀ọ́kọ́ ṣàhádàtì àmàlá ilaha illallah oná ni ìjẹ́rìí pé kò sọba kan tó lẹ́tọ̀ ká máa jọ́sìn fún àfi allah subhanahu wa ta'ala wa anna muhammadar rasulullah àti bí anabi sallallahu وإقام الصلاة إما جرد وإيتاء الزكاة إما يزكاة ìtafẹ́lò bí hadithi yẹni ìta ìzakat òun náà ló wà ní ẹlẹ́ẹ̀kẹta tá nàbí sallallahu alaihi wasallam kà fún wa nínú hadithi yìí wà hajji bẹ́yì ká lọ sí ilé olúwa wa sawmi ramadan kágbàwẹ̀ ramadan bákanáà sallallahu alaihi wasallam wọ́n ní inú àsọ́lẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam sọ fún Mu'adh bin Jabal Mu'adh ọmọ Jabal radiyallahu anhu lamma ba'athahu ila al-Yaman nígbà tí a nàbí sallallahu alaihi wasallam wọn àrọ sí ìlú Yaman anáyíwá ní ud'uhum ila shahadati an la ilaha illallah ilẹ̀ Mu'adh tó bá ti dé tó bá ti dé ìlú Yaman pé wọ́n lọ síbi ìjẹ́rìí ipé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àfi Allah subhanahu wa ta'ala wa anni rasulullah pé dájúdájú èmi o èmi ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Allah subhanahu wa anábi ní fa'inhum ata'u lidhalik fa'inhum ata'u

ó ṣe ní ọ̀ranyàn lé wọn lórí fi kulli yawmin wa layla ní gbogbo ọ̀sán àtòru ní gbogbo ọjọ́ àtòru ọlọ́ọ̀bá ní sọlá tó wákàtí márùn-ún lé wọn lórí ní ọ̀ranyàn fàyínhùn àtọ̀ọ̀rù fàyínhùn àtọ̀ọ̀rù gàlìdárì anábíwá ní fàyínhùn àtọ̀ọ̀rù gàlìdárì sọ́mọ́ wá sí ẹ̀lọ́ nígbèlé náà tí wọ́n gba ìrún wọlé àwọn ọmọ sí irun àlèmùhùn ìlànà ìfún wa kọ́ wọn أن الله افترض عليهم صدقة في أموالهم sọ fún wọn pé ọlọ́wọ́ bá àríkíọlá ó ṣe sàárà kan lọ́rọ̀ àyàn nínú dúkìá wọn ẹ̀ sàárà kan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ àyàn ni tí wọ́n gbọ́dọ̀ yọ nínú dúkìá wọn tó kàdó ní àgbòmíyà ìdèyí owó tá ń sọ yìí wọ́n وترد إلى فقرائهم أو على ترد على فقرائهم tọ́mà ti wá yọ lórí àwọn tálíkà yìí wọ́n wàá dá padà lọ́sọ́dọ̀ àwọn tí sanyọ lórí àwọn olówó wọ́n wàá dá padà lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ tálíkà àdéhùn náà ó wà ní ọ̀rẹ́ Bukhari ó wà ní ọ̀rẹ́ Muslim. so èyí náà sọ̀tà fún wa ike zakaatu ti fi zakaatu zakaatu yíyọ ẹ̀ sọ́dọ̀ kọ́tù wá ọ̀ràn èèyàn ló jẹ́ àkótún wá ń sọ̀ràn èèyàn lásán ó jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn Islam wọ́n ní wọ́n kọ̀dá àjùmá al-ulama gbogbo àwọn al-muslimun kọ̀dá àjùmá al-muslimun gbogbo mùsùlùmí pátápátá ló fẹ́ẹ́ lóko fi jẹ̀mí al-amsar ní gbogbo olú pátápátá ní mùsùlùmí wà aláwùjọ bìí ha wípé ọ̀ràn yẹn zaka ọ̀ràn yẹn káyọ̀ zaka wọ́n sábà kọ́ sọ̀hábà ala qitali mani'iha mani'iha àwọn sàábà ní fi tẹnukò lórí ìbá ẹni tó bá gbé dúkà kálẹ̀ ẹni tó bá kọ zàká kúrò ní yọ zàká lórí ìtẹ́kìnì lórí gbógun jà tó gẹ́gẹ́ bí àwọn ti gbógun jà àwọn tí wọ́n tako zàká báwọn ní yọ zàká má nígbà ayé Abubakar radiyallahu anhu wọ́n ní pàtàkì tàbí pẹ̀lú àwọn ẹ̀ríkà tí mú wáyé láti inú al àti láti inú àti láti ìfẹnukò gbogbo mùsùlùmí pátápátá gbogbo ayé pàtàpàtà bíi dáadìka ó fẹsẹ̀ nílẹ̀ pẹ̀lú ẹ̀ fàrùdíyà tó zaka pé zaka wo ọ̀ràn yẹn ni bílkítà pẹ̀lú alukur'an wàlùsùnà pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam wàlù ìjìmá àti pẹ̀lú ìjìmá. naam alimusala musa alisa alayọrọ ẹlẹ́kẹta hukuman ankaraha tiwa ìdájọ́ ẹni tó bá ta zaka tó bá ní kò sí ti ń jẹ́ zaka nínú ẹ̀sìn pé òun ò ní yọ zaka kankan òun kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní mọ̀nà ankara wujuba zaka ẹni tó bá takò jíjẹ́ ọ̀ràn yẹn zaka ẹni bá takò pé zaka ò pé tọ́ràn yẹn jahlan biha tó jẹ́ pé òmùmání òun náà ló ti takò pé òun ní yọ zaka àyèmàkánì wàkánì mímọ yẹ̀dùn hálù nítorí tó sì wà nínú ẹni tá a lè kà fún ẹni tí ó mà nípa rẹ̀ tó wà nínú ẹni tá a lè ṣe kíni tá a lè kà fún pé ó lè má mà á lóòótọ́ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ìmọ̀ àlè àdáàkà sí àdìhìrì ìbìlì Islam so nínú kó jẹ́ pé irú ẹni tá a sọ yìí bọ́yá ó ṣẹ̀ṣẹ̀ wọnú Islam bọ́yá ẹgbẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wọnú Islam ó tuntun ó ní

ẹ́n ájẹ́ kó mọ̀ tó kíni ájẹ́ kó mọ̀ tó ìzàká ọ̀rọ̀ yẹn ni wọ̀lámi yóò kám àlẹ́yìn wọ̀lámi yóò kám lókò fún yìí a ní sì gbẹ́dájọ́ lé lórí pé inú ẹni báwọn ti nítorí ẹni báwọn ní kùn ó ní ẹsíù ẹ́ nítorí pé aláìmọ̀kan ni kó mọ̀ ní pé zàká ọ̀rọ̀ yẹn ẹ́ tó sì jẹ́ pé àìmọ̀kan rẹ̀ yìí àìmọ̀kan tó wà jẹ̀ níhùn ni àìmọ̀kan tó wà jẹ̀ ní òní kìí ṣe tó wà ní ìlú tí ń gbọ́ wà sí tí ń gbọ́ gbogbo ẹ̀ tó wà nílùú tí ẹ kó kẹ́kọ̀ọ́ tó wà máa máa yóò kọ́ ẹ̀kọ́ nípa ìsìn ọlọ́run ọba àdìjọ́lá eré lẹ́yìn òun kìí ṣe àìmọ̀kan tó wà jẹ̀ ní òní. tó bá kan náà ẹni tí kò gbèlú ó jẹ́ pé oko ló wà oko tó jìnà jìnà jìnà ó jẹ́ pé ó jìnà sílùú tó irú ẹni báwọn nísìnyí tí ò bá mọ̀ o báyìí ni ọ̀nà yẹn ní Ah, nítorí pé rẹ̀ báwọn ní excuse wọ́n ní wọ́n ìkáàna mú kírò ha musliman tó bá wọ́n jẹ́ pé ẹni tó tako zakai tó bá jẹ́ pé mùsùlùmí náà ni irú ẹni bẹ́ẹ̀ náà ṣe amdi islam tó dàgbà nínú islam ẹ̀ <clears throat> eh, mùsùlùmí ni ó tún islam wà bẹ́yìn ààlì ilmi ó tún sẹ̀mí láàrin àwọn ní ìlú tí onímọ̀ wà islam wàhúwa mùsùlùmí irú ẹni báwọn ó ti bẹ́sẹ̀ sẹ́yìn kó nínú islam tẹ́jìrí àlẹ́ yìí àkàmù rìdà irú ẹni báwọn nísìnyí ìdájọ́ táàmù lò lórí ẹ̀ òun náà ni ìdájọ́ àwọn tó ń ṣe kíni àwọn tí wọ́n jáde kó nínú islam àwọn tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà wá sí kíni náà bẹ́sẹ̀ sẹ́yìn kó nínú islam tí wọ́n lè bá wá tẹ̀lẹ̀ kí láti wà yóò sàdáàbù yóò sàdáàbù sàdáàbà ààbìkẹ́ni yóò túbá ẹ̀mẹ́ta lápìsẹ́ntì túbá sí ẹ̀ àbá sọ̀rọ̀ kó túbá kó nínú tó sọ àbínú àìsíṣe tó bá wá kọ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́gbàtà bá ti bá sọ lẹ́rù ẹ̀mẹ́ta wàyíṣà bá tó bá ti wá túbá tó alàmà ó mọ̀ yọzàká lọ nù wàyí làkútì tó bá wá kọ̀ tí ò túbá irú ẹni báwọn ìdájọ́ ṣẹ̀ríà ní fún ọpa ni nítorí kó ti jáde kó nínú ìsìláàmù lẹ́yìn àdínlátà wùdú bí zakat nítorí pé àwọn ẹ̀rí tí ń tọ́ka lórí pé zaka ọ̀ràn èèyàn ni zahiratun fil kitabi wa sunnah wal ijma ó hàn nínú alukur'an ó hàn nínú sunna nabi sallallahu alayhi wa sallam kódà ó hàn nínú ìfẹnu gbogbo àwọn mùsùlùmí pátápátá wàlá takadu jápa alaman hada halihu irú nǹkan báyẹn kìí pamọ́ lè pamọ́ ẹni tí ó bá tó jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí ẹ̀ tó wà nínú bí àwọn àfáwà táwọn nígbà wà irú ẹni báwọn kò súnmọ́ sí nǹkan báyẹn wá pamọ́ fún pé nǹkan tá ń pèsè zàká ọ̀ràn àyà ni tó wọ́n ní fàyídà jàhájàhá tó wá wá tako zàká lẹ́yìn ìgbà tá a mọ̀ pé irú kọ̀ndíṣàn rẹ̀ ní láàyè kúrò ilé àlè tẹ̀sílẹ̀ ìhìn kìtàb ní tó mú pe súnà ànábì sallallahu alaihi wasallam ó pe ní rọ́nù wà kúmbrì hìbìhìmá ó àti súnà ànábì sallallahu alaihi wasallam so ìtumọ̀ eléyìí òun náà ni pé ẹni bá tako zaka tó lóun ní yọ zaka ó tako pé kò sínú ẹ̀sìn oníkèé sọ̀rọ̀ àyàn so ààyè eléyìí àti mọ ìdájọ́ tí irú ẹni báwọn ní sọ àti bá ti jẹ́ pé ẹni tó jẹ́ pé ó dàgbà láàrin àwọn mùsùlùmí nígbà gbèrú táwọn mímọ wà so irú ẹni nígbà àgbà

òun gan múra ẹ̀ mọ̀ pé zaka ọ̀nà yẹn ni àmọ́ kò yọ zaka yẹn látara kíni látara ahun òun náà ni òjò yọ kí wá lè dájú eléyìí <clears throat> nínú ṣẹ̀ríà mọ̀mọ́nà àdá àzàká mọ̀mọ́nà àdá àzàká ní bí ha ẹni tó bá kọ̀ kí ò bá yọ zaka látara pé ó ń sahun ni máa ti kọ́ ìdí bí ha ó sì mọ̀ fúnra náà pé yẹn wàhúwá ààfin mọ́ dèbùtì náà èyí irú eléyìí nísìnyí ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run ọba àdìjọ́lá látara pé kò yọ zàká wàlá yòókùnrin jòhùn dáríga ànìlì islam eléyìí wò yọ jáde kó ní islam eléyìí wò ní sọ di kèfèrí nítorí kó gbà tó ń bẹ́ẹ̀ ní islam ó sì gbà fọ́nà yẹn ni àmáhùn òun ní dààmú rẹ̀ tí ó ti kó yọ ìyá ní nítorí pé zaka dáríhùn bá ẹ̀ka àkáni ẹ̀ka àkànni nínú ẹ̀ka ẹ̀sìn wàlámù yẹ kúrò tààrí kò mú ìmú jára rí tẹ̀sí ẹni tó bá fi ilẹ̀ tí ò bá yọ zaka yìí kò ní ti kèfè látara pé kíni látara pé kó kà yọ zaka yìí ẹ kó tó di kèfè rí irú ẹni báwọn àgbà tó bá sí kíni àgbà tó bá ní kò sí nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àdìgbọ́lá yàtọ̀ sí irun irun tiẹ̀ ẹni tó bá fi irun lẹ̀ ẹ ó wá fi irun lẹ̀ kò kí ó sì mọ̀ pé rọra yà ẹ̀ kò rí kí òun díẹ̀ ó sì mọ̀ pọ́nà yẹn nírọ́ ó sì ń pe ara rẹ̀ ní mùsùlùmí irú ẹni báwọn kẹfẹ́ rí ìdájọ́ rẹ̀ so kò tẹ̀sẹ̀ ní ìkájẹ̀ máa wo pé tó gbà pé òun ọ̀ràn yẹn ni àbí kò gbà tí ò bá ti lè fi láì báyìí ó ti di gíní ó ti jáde kúrò nínú ẹ̀sìn Islam ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè àwọn mùsùlùmí tààkì láyé lónìí ẹlòmí kíran ẹlòmí ìbáyájọ́ jímá ẹlòmí ẹ̀kọ́ fran tó kéèyàn gbé òun kalẹ̀ kó mọ́ kíran láàfi máa sọ pé lágbájá ìpè kírun tó irú ẹni báwọn nísìnyí ó ti kó nínú Islam o àti irú ẹni báwọn bá kú gan àní ti kíni wọn ò ní kírun síla irú ẹni bẹ́ẹ̀ bá kú nítorí kó ti jáde kó nínú Islam bí wọ́n ti máa ń sin ẹjẹ́ ìṣe mùsùlùmí wò sí irú ẹni bẹ́ẹ̀ wọn ò ní kírun sí la wọn ò ní wẹ̀ ẹ̀ wọ́n kàrà gbé wọ́n ti lọ́ra lè wọ́n kàrà gbé kòtò kan ti kòtò kan bá a máa dáhùn yẹn so ìrún ti pàtàkì púpọ̀ kì ṣe nǹkan tí yẹn máa fi ọwọ́ kékeré mú náà kí wọ́n lè rí lórí ìta sọ yìí wọ́n ní wọ́n ní anábì anábì sọ̀rọ̀ nípa àwọn tí ò yọ zaka ànábì ní túnbà yúrọ túnbà yára ọ̀sẹ̀ bí ìlà ẹni tí ó yọ zaka ànábì sọ nípa rẹ̀ o ànábì ní yóò wá rí ojú ọ̀nà rẹ̀ yóò rí ojú ọ̀nà rẹ̀ ìmà ilà aljanna inú kó rí ojú ọ̀nà tó jẹ́ pé aljanna ní lọ ní wà ìmà ilà nar rí ojú ọ̀nà náà yóò gbà wọ̀ náà wọ́n ní wàlàukánà káàkiri tó wá jẹ́ pé ẹni báwọn ọba ti di kèfèé látara kókò yọ gbàká ni tí ó tẹ̀ tó ẹni kókò ti takò wọ́n ní lámà káàdà láhùn sabilun ila aljanna irú ẹni báwọn kò ní ní ọ̀nà aljanna ẹ̀ tó bá jẹ́ pé ó ti di kèfèé látara yọ gbàká rẹ̀ ni ẹ̀ ànábì tánàbí ó sọ ni pé tó mọ̀ yára kò ní ní báyá yóò wà jánà àbí yóò tẹ́gẹ́ àbí yóò wọ́ná nú yóò wọ́ná òun náà ní ìdájọ́ tó bá ti di kèfèé نعم وهذا يؤخذ منه الزكاة وني يوين باي سابت من تنساهم كيف يزكاة تؤخذ منه الزكاة قهرا مع التعزيز يوين باي نسي أكبر زكاة لو رسولات أكبر زكاة لو رسولات أكبر أيون هو للناس مع التعزيز ولا يجب أن مطبعوي مطبعوي مطبعوي مطبعوي ẹ wọ́n kọ́ ní ìṣe látara kíni látara àyọ zaka yìí ẹ wọ́n yọ lẹ́gbàá tó bá yọ ní owó ẹ̀ wọ́n tún wá sí kíni wọ́n tún wá pẹ̀lẹ́ wọ́n kọ́ ní ìṣe ìjọba yẹ ìjọba ṣẹ̀rí àyè yóò wá gbé dájọ́ irú punishment yóò bá fún ó lè jẹ́ pé wọ́n fa ilẹ̀ ni ibi a ah, nítorí pé òyọ́ zaka ó san ibà yìí ẹ́ ó ti lè jẹ́ pé bóyá ó ti mọ́lé náà ni èyí tábà rí pé ó ti gbìn ní rí pé ó ti dédé rẹ̀ nínú ìdájọ́ tí wọ́n ti fún. wàyí ná wàyíkọ́ dára dúnà ha tó tó bá wá jẹ́ pé irú ẹni báhùn nígbàtà abẹ́yọ zaka tọ́fẹ́ mú tún zaka ní owó rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ó wá bẹ̀rẹ̀ sí bá wọn jà ẹ́n ha ó bi amri Allahi ta'ala kí tí ó fi ṣe kíni tó fi sọ̀rẹ́ndà fásitì ọlọ́wọ́ bá nìkọ́lá tó bá fẹ́ bá wọn mú ológun àwọn náà bá mú ológun títí tí ó fi sọ̀rẹ́ndà fún àti ọlọ́wọ́ bá nìkọ́lá wọ̀nyí á ti zaka títí tí ó fi yọ zaka ìkọ́ òrìkì nítorí gbólóhùn Allah subhanahu wa bá nìkọ́lá nípa ìsáàbù nípa rẹ̀ àwọn kèfèrí ọlọ́wọ́ bá nìkọ́lá nípa ìsáàbù tí wọ́n bá túbá wà kọ́mù sọ́lá tí wọ́n sì ń kírun wà á dáwò zaka tí wọ́n sì ń yọ zaka ọlọ́wọ́n bá àlejòlá ní fàkàlù sẹ̀bìlà irú àwọn báwọn nìkan ẹ̀mọ́ sìnkínni ẹ̀mọ́ bá ń pa wàhálà kankan mọ́ ẹ̀fìn wọn lẹ̀ so eléyìí ló ń túmọ̀ fún wa ipe ọlọ́wọ́n bá àlejòlá ó ti pàṣẹ ìpé tó bá ti túbá tí wọ́n ti ń kírun láti yọ zaka ajẹ́pé tó bá túbá tí wọ́n ti ń wọ̀ yọ zaka ajẹ́gbẹ́rú àwọn oníbàwò náà wò sí ìdíkíní wò sí ìfọ́ kó nínú ìjìyà wàkọ́lù sallallahu alaihi wasallam bákan náà anábì sallallahu alaihi wasallam anábì sọ nínú hadithu rẹ̀ anábì ní umirtu an uqatila an-nas anábì lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún àfi Allah wà á ná muhammadan rasulullah ni wọ́n sì fi jẹ́ ìpé dájúdájú ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ allah subhanahu wa ta'ala ni wa yuqimu salat inú ìmá gbẹ̀rún tó wa yutu zakat ni wọ́n ti máa yọ wọ́n jẹ́rìí pé kò sọ́ba àkànlẹ́ ọlọ́ọ̀bà àríkíọ́lá àtànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ rẹ̀ ni kò sọ́ba tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àfi Allah ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ rẹ̀ ni wọ́n sì ń kírun wọ́n sì ń yọ gàtá ànábì sọ́ba ti ṣe léyìí asamu minni dima'ahum wa amwalahum wọ́n ti pòtẹ́kì ẹ̀jẹ̀ ara wọn yàní wọ́n ti sì kí ọ ẹ̀mí wọn pé kò sẹ́ni tó lè gbẹ̀mí wọn ẹ̀ wà amwalahum kò sẹ́ni tó tí ò dọ́ tí ò ṣe tí ò kírun àbẹ́ni tí ò gbà fọ́ lọ́wọ́ bá àlejò ọlá tó ní kàló lẹ́sọ̀ká máa jọ́sìn fún tí ó gbà fún ànábì sallallahu alaihi wasallam sí ọlọ́wọ́ bá àlejò ọlá ni irú ẹni báwọn ẹni tí yóò gbógun jà ní títí tí ó fi padà tó tí ò bá wá padà ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀tọ́ nínú Islam tí ò bá padà tí ò bá padà dúkìá rẹ̀ ó ti dẹ̀tọ́ wọn ó yọ zakatu láti nínú dúkìá rẹ̀ ẹ̀ illa bi haqqi Islam àyàfi pẹ̀lú Islam nínú dúkìá ẹ àgbọ̀dọ̀ débi dúkìá rẹ̀ àti tó bá ti kíni tó bá ti lẹ́tọ̀ lápèjúwe ẹ lápèjúwe tó bá jẹ́ ìyàlówó ẹ ẹ tó láti ayọ̀ lówó rẹ̀ láti kíni láti san ẹ̀tọ́ ẹni yẹn á fi san padà fún un so bákan náà lápèjúwe ẹni tó pààyàn ẹ ń yọ zàká ń yọ àjẹwò ẹ ó wá pààyàn so ní islam ẹ̀jẹ̀ tiẹ̀ náà ṣe kíni ó ti di ẹ̀tọ́ tí pé bẹ́ẹ̀ ṣe kíni kẹ pàrọ̀ ẹni báwọn padà àbí kó jẹ́ adé abilékọ ẹ̀ tó jẹ́ ẹ̀ tó ti fẹ́ tó ti lọ́kọ àbọ́kùnrin tó ti ṣe kíni tó ti níyàwó ó wá ṣe zìnà nínú ṣẹ̀rí ọlọ́wọ́ba àríkọlá irú ẹni báwọn náà ẹ̀jẹ̀ rẹ̀ ti di ẹ̀tọ́ nínú ṣẹ̀rí à irú ẹni báwọn ó jù lókò títí olùjáde láyé so àwọn ọ̀nà yìí òun náà ni ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣe kíni tó fi lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ sí nínú islam وحسابه hisabuhu Allah irú eléyìí náà ìdìró rẹ̀ tó bá jẹ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmá ọlọ́ọ̀bà àlùkìyàlá ni ó ti dìró rẹ̀ lórí àwọn ìgbà tó bá kú nínú àwọn iṣẹ́ tó bá ti gbà tó wà láyé wàlùkọ́lù àbí bákùrù Siddiq inú àwọn ẹ̀rí tàbí ma ipé kéyàn má yọ zaka ẹ̀yìn kó takọ ọ̀nà yẹn أناقا كانوا يؤدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم عليها Abu Bakr radiyallahu anhu ó ní tí àwọn táà ń bá jẹ́ àwọn wọ̀nyí táwọn kan bá láwọn ní yọ anáà iná pè ní anáà ẹ̀ òun náà ni ọmọ ewúrẹ́ ọmọ abo ewúrẹ́ àwọn tí ewúrẹ́ tán bá ní dèédé àwọn tí ewúrẹ́ ohun tó má láwọn ní yọ ní tí wọ́n sì máa ń yọ lójú ayé ànábì ẹ̀ Abubakar ní kíni ó ní làkọ́ sẹ́tùkùn màlẹ́hà òun bá wọn jagun lórí ẹ̀ ẹ̀ tán bá dí zàká kù kán wá ní ah, ọmọ ewúrẹ́ kan báyìí ẹ̀ eh, lórí pé wọ́n bá wọn jagun lórí ẹ̀ àwọn tí wọ́n kù nínú àwọn kùlàfà mẹ́rẹ̀ẹ̀rin mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọpọ́tì ẹ̀ lórí ẹ̀ Umaru sọpọ́tì ẹ̀ Usmanu sọpọ́tì ẹ̀ lórí ẹ̀ bákan náà Ali ibn Abi Talib radiyallahu òun náà sọpọ́tì Abubakar so eléyìí ló fi di kíni ló fi di ìfẹnukò láàrin gbogbo wọn aláàfin sáàlì máa ní zakat lórí pé ká sí kíni ká bá ẹni tí bá tó bá lóhun ní yọ zakat ká bá jagun wà máa ní ìhà àbẹ́ni tó bá tẹ̀ lóhun ní yọ ní kíni látara bí ahun náà ní tó yọ ó tako ní oníkè sọ́nà ẹ̀yà àbúkò tí ẹ̀wà yọ nítorí pé kíni nítorí pé ahun ní ṣe wọ́n ní irú ẹni báhun yẹ́dẹ̀kúlù dáadáa àríhì nùsùs ìrẹ́ nígbà náà kó sínú àwọn ànásù àwọn ọ̀rọ̀ ẹ̀ríta múwáì ẹni tí ó yọ nítorí pé ìbí ń sàmú ni náà a kí wá ní àwọn zaka kí ni zaka sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ al-amwal allati tajibu fi az-zakat àwọn dúkìá wò <clears throat> nínú àwọn dúkìá zaka sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ zaka kìí owó lásán kéèsì ọ̀ràn yẹn lórí owó lásìkáwá ní à wọ́n ní one million pé owó cash òun náà ní kàtà rò pé a máa yọ zàká lórí ẹ̀ nínú àwọn nǹkan tí Islam gbé kalẹ̀ pé a máa yọ zàká lórí ẹ̀ àwọn nǹkan márùn ni àwọn ọ̀ràn nǹkan márùn òun náà láàmú yọ zàká lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní bahimatul an'am òun náà ní bahimatul an'am àwọn là ń pè ní bahimatul an'am òun náà ní àwọn ẹran lò táà fi tẹ́kínni táà fi jọ́sìn táà fi paléyà àwọn náà ni alébìl tàkúnmí walbakar àti màálù walganam àti ewúrẹ́ àtàgbò alganam àtàwọn ewúrẹ́ àtàwọn àgbò òun náà ni wọ́n papọ̀ tí wọ́n pè ní kíni tí wọ́n pè ní alganam òun lẹ́lẹ́ ìbò máa ń pè ní kílẹ̀ máa ń pè compound name àbí compound noun tọ̀ ẹ̀ irú eléyìí nísìnyí orúkọ ọ̀kan ni tó wá sí kíni tó wá kó gbogbo nǹkan púpọ̀ sínú ọkọ̀ sínú ọkọ̀ àgùntàn sínú ọkọ̀ ewúrẹ́ sínú ọkọ̀ orúkọ sínú òun náà lápẹ́ nìkíni jahannam lè kọ́wùlì yìí sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam sọ nínú hadithu rẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní wàlá bákan àbí tí ó ní màálù wàlá gánàm àbí tí ó ní ewúrẹ́ àtàkùntàn láàyò àti zakata ha tí ó wá yọ zaka rẹ̀ ilà jáàt yawm al-qiyama àti kírú ẹni báhùn dé lọ́jọ́ ọ̀gbẹ́dì alkiyama ẹn irú ẹni báhùn yóò dé tó bá dé àádọ́mà máa káànẹ̀ ẹn gbogbo àwọn gbọ́dá sọ yìí wọ́n wá tóbi jùmọ́ wà ń gbà tán wà láyé lọ wà àtìmánà hù wọ́n ó sì sára

Eh? kullama nafidat ukhraha adat alayha ulaha tí èyí tó bá gbẹ́ inú àwọn dábà yìí tó bá ti tẹ́tí ẹ̀tán ẹ̀tọ́ wá ẹni àkọ́kọ́ tó tẹ́kíní tó tún bẹ̀rẹ̀ padà ni wọ́n ti máa tẹ́ lọ tí wọ́n máa tẹ́ lọ bónú hátà yóò kúrò àbẹ́ ìlànà tí wọ́n fi dájọ́ tó bá jọ́ gbìdàkì àmà tí wọ́n fi ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn bí àwọn nǹkan àwọn dábà yìí ni wọ́n ti máa ṣe kíní ni wọ́n ti máa fi tẹ̀ wọ́n tí wọ́n fi tẹ̀ wọ́n lọ́nu. Naam ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran sí zakawọ̀ òun náà ni annaqdan kí láà ń pè ní annaqdan wa huma zahabu wal fidda òun náà ni àwọn náà ní kíni òun náà làwọn góòdì wal àti kíni àti silver وكذلك ما يكون مقامهما من العملات الورقية المتداولة اليوم gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó bá ní kíni àwọn tó bá mú ìdájọ́ gold àti silver gold àti silver nínú àwọn currency nínú àwọn currency tí a bá lò káàkiri ẹ rí pé nísìnyí gold ó ti wà nísìnyí ó ní currency ó ní ìdínàpọ̀lẹ̀ value ó ní kíma rẹ̀ nínú currency kọ̀ọ̀kan nínú orílẹ̀ kọ̀ọ̀kan tòṣe góòdù ní ti báyìí ó jẹ́ iye báyìí ẹ̀ nínú náírà <clears throat> ó jẹ́ iye báyìí ní dọ́là ó jẹ́ iye báyìí ní kíni ní pound sterling ní riyal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so agbóró àwọn eléyìí náà nìsín àgbàkáwọ̀ ẹ̀ nítorí pé gíní nítorí pé ó wà nínú àwọn nǹkan tí a máa fi gíní tá a máa lo góòdì fún ọlọ́run bá alékẹ́lá sọ nínú alukur'an ó ní wàlẹ́dínà yàtùnìzúnà záhàbà wàlẹ́fẹ́sọ́ àwọn tí ọlọ́ọ̀bá alikọ́lá ní ilẹ̀ ànábì fún wọn ní ròyà fún wọn ní rò pẹ̀lú kíni pẹ̀lú ya ẹlẹ́ta ìró tó bá dìjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama wàkọ́lì sallallahu alaihi wasallam wọ́n ní bákan náà anábì sallallahu alaihi wasallam sọ pé má ní sọ ibi láàrin wọ̀lá fi bọ́ anábì ní kò sẹ́ni tó ní góòdì kan abẹ́ni tó ní sílvà kan la yu'addi minha haqqaha tí ó wá yọ ẹ̀tọ́ rẹ̀ tí yọ zaka bẹ́ẹ̀ illa idha kana yawm àbí tó bá dìjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama صفحت له صفاهم النار وأهمي عليها في نار جهنم ويقوى بها جنبه وجبينه وظهره wọ́n ní anábìsọ̀láwà alẹ́sọ̀lám alábìlẹ̀ tó bá ní góòdì ẹ̀yìn tí ó bá wá síkín tí ó bá lò àti góòdì àti sílífà yẹn wọ́n wá síkín wọ́n wá bí ṣe bí wọ́n tẹ pẹrẹsẹ wọ́n wá kó sínú náà ìnàjà náà tó bá ti wá kó sínú jahannama yìí tó bá ti pán wọ́n ma wá fi jó lẹ́gbẹ̀ẹ́ wọ́n ma fi jó lẹ́yìn wọ́n ma fi jó ní gbogbo ara ẹ̀ látara kíni látara pípọ̀ ìlàtà ń gbà tó wà láyé kullama baradat tó bá ti tutù ruddat wọ́n tún dá padà sínú náà ẹ̀ fi yawmin kana miqdaruhu khamsina alábìnrin ọjọ́ tàà ń sọ yìí nìsìn ọjọ́ yẹn ó dà gẹ́gẹ́ bí 50,000 years 50 alfa ọjọ́ kan ọjọ́ gbídà kìyàmà bíi fifty thousand years ayé ni wọ́n ma wá ṣe kí ni wọ́n ma wá lọ fìtínà wọ́n tún ma lọ yọ́ wọ́n tún ma fi máa rú ẹni báwọn wọ́n ma fi máa lẹ́yìn wọ́n ma fi máa lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ wọ́n ma fi máa káàkiri lára tó látara kí ni látara pé ó kọ̀ kò yọ zàká nínú dúkìá rẹ̀ ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí zàká wọ̀ ni òrúdú tìjàrọ̀ òrúdú tìjàrọ̀ òun náà ni àwọn ẹ́ bísínẹ́sì wa ẹ́ ẹni tí ń ta mọ́tò nìdí bísínẹ́sì ni ẹni tó kọ́lé ìmírẹ́ǹtì bísínẹ́sì ni ẹni tí ń sin ẹja ẹ̀yìn sàn pé sàkó òwò ẹja ẹ̀ àmọ́ ó kàn ló ṣe kíni ló kó kalẹ̀ tó fi ṣe kíni tó fi ń sin ẹja òun èèyàn lè máa èèyàn lè kó ten million kalẹ̀ kó wọ́n fi sin kíni kó wọ́n fi sin ẹja tó yóò wá nígbà náà ọlọ́wọ́ kúta kọ ẹja nínú kíni nínú àwọn nǹkan tó yọ zàká yóò wá lóhùn níyọ àbí ń sin adìẹ wá lọ́wọ́ so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ọ̀sìn tí ẹ máa ń sì tó jẹ́ pé kò sínú àwọn bahimatul an'am so àtàwọn òwú eríṣiríṣi ẹni tó ní ṣọ́ọ̀bù ẹni tí ń ta àwọn nǹkan eríṣiríṣi tí ń ta aṣọ ní tí ń ta foodstuff ní gbogbo nǹkan tá a bá máa ń pè ní ní tá a gbé kalẹ̀ fún ni pé a fẹ́ jèrè ń bẹ̀ náà ni ẹni tó kọ́ ilé lápèjúwe ẹni tó kọ́lé ẹni wá ń gbé inú léwu ẹ̀rí pé kò sérè kan tó fẹ́ jẹ nínú léwu sayọ kíni sayọ kan máa sún ó sì máa jí àmẹ́ni tó kọ́lé tó kọ́ boys quarter tó kọ́ hòtẹ́ẹ̀lì tó kọ́ àwọn ilé káàkiri ẹ̀ fún kíni pé àbà ni irú eléyìí nísìnyí ó ti wà lára kíni ó ti wà lára òwúrò ti jẹ́ àrà ó ti di nǹkan tí èèyàn fi ń ṣòwò ẹni tó ra mọ́tò ní tìí ẹ̀yẹn ti ń gun mọ́tò tẹ́yàn pé yóò máa rí kó sí ni mọ́tò ní mọ́ wọlé yóò máa rí kó sí ó yàtọ̀ sí ẹni tó wá ra mọ́tò jọ níbi ti transport pé mọ́tò yóò máa lọ yóò máa bọ̀ yóò sì máa a palẹ́ ti kalẹ̀ pé abẹ́ máa fi ṣòwò á sì máa rere bẹ́ẹ̀ nítorí pọ́lọ́wọ́ bá alẹ́ jọlá sọ nínú Al-Qur'an ó ní yá ayúwà lẹ́bí na ámànú ọlọ́ọ̀bà alìkọ́lá ní gbogbo ẹ̀yìn mùmìnì òdodo a ń fi kó mi tọ́ yìí bá ti máa kazabtum ọlọ́ọ̀bá àríkẹ́lá ni ẹ máa ná nínú àwọn ìrìn tẹ́ fọwọ́ ara yín kójọ àwọn dúkìá tẹ́ fọwọ́ ara yín kójọ ẹ máa ṣe gíní ẹ máa ná àwọn inú àwọn dúkìá tó dáa tẹ́ fọwọ́ ara yín gíní tẹ́ fọwọ́ ara yín kójọ ọkọ̀dákàrọ̀ àmàtò àdìlẹ̀ èlú wọ́n ní àkójọ ọ̀pọ̀ àgbọ̀rọ̀ àwọn onímímà òun náà ní zaka àwọn nǹkan tá a bá ti gíní àwọn tá a palése kalẹ̀ pé ààfin sówò eléyìí òun náà ni ẹlẹ́ẹ̀kẹlú òun náà ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èyí zakawọ́ ẹlẹ́ẹ̀kẹrin sẹ́fẹ́ márùn lápé ẹlẹ́ẹ̀kẹrin alhubub wasimar alhubub wasimar àwọn kawọ́rọ̀ wasimar àti àwọn èso alhubub wasimar àwọn bíi jéró bíi kílọ́dúnjẹ bíi ráìsì bíi ẹ̀wà ẹ̀ bíi tóyà àti gbogbo àwọn nǹkan wóró bá àwọn náà pè ní àlẹ́fẹ̀gò wọ́n sì máa àwọn nǹkan tí wọ́n jẹ́ kí ni tí wọ́n jẹ́ àwọn èso bíi ọsàn bíi àgbálùmọ̀ bíi kájú àti gbogbo àwọn nǹkan báwọn nínú àwọn ìran so irú àwọn yìí ò nísìnyí àti gẹ́gẹ́ bí àwọn ìjìnà kúrúkọ rẹ̀ bí iṣu ni bí òjòkú ni bí àgbàdo gbogbo nínú àwọn kan tí a máa ṣe kíni tá a máa gbìn irú eléyìí náà inú àwọn kan tí zaka wọ̀ ni wọ́n ní alhubub kí là ń pè ní alhubub wọ́n ní wàhíyá kullu habbin mudakharin wọ́n ní gbogbo àwọn nǹkan owó pa a máa àwọn nǹkan oró táàrí ti gíní táàrí tọ́ táàrí gbé pamọ́ sílé ẹ́ mọ̀kútà tó jẹ́ pé nǹkan àwọn èèyàn máa jẹ ni min sha'ir bí ọkà bàbá ní àwọ̀kùwàkùnmọ̀ àbí bí wí wọ̀gẹ́ ìrìnà àtàwọn nǹkan tí ó jọ bẹ́ẹ̀ wọ́n ní kẹta ń pè ní simar òun náà ni àtàbù àgẹ́gẹ́ bí dàbídùn lápẹjú ènìkù nínú ẹ́ kí ẹ́ eh? grape no tinapu eh, ni grape ẹ̀ eh, ni grape so zabib iná inu awon èso inú so awon na naam sọ nínú al-Qur'an ọlọ́ọ̀bá àríkọlá nígbà tí ń sọ nípa ẹ́ nínú tí a kà sókè sẹ́yìn ẹ ẹ́ ní

iṣu mélòó ló fi sílẹ̀ ẹlẹ́ mélòó ló jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsín ọlọ́run ọba àlejò láti sọ fún wa pé inú táwa mú jáde fún inú lẹ́lẹ́ ẹ ọlọ́run ọba àlejò láti ẹ máa ti kíni ẹ máa ná nínú àwọn irú nǹkan tó bá jáde nínú lẹ́lẹ́ yìí ẹ máa ná fáwọn èèyàn bẹ́ẹ̀ wa qawli ta'ala àti gbọ́dọ̀ ọlọ́run ọba

alẹ́ọ̀ṣù ìdá kan nínú mẹ́wàá ẹ̀ ó túnmọ̀ pé kíni àkógbó nǹkan yẹn àwà sí àwà oko wa tàbá péré àwà awa mẹ́wàá àwà mú wàn nínú mẹ́wàá mẹ́sàn yóò kúmọ̀ kó lọ ó mú wàn tó bá mú àwọn ó wà sí olówà yọ fáwọn àwọn tálíkà ẹ̀wọ́ wa ma omi tó bá wá jẹ pé ẹ̀ ẹ́n irrigation ẹ̀yìnlẹ̀ wá bóbi dédé bẹ́ẹ̀ ẹ̀yìnlẹ̀ fa lẹ́lu pọ́ǹpì kìíní kan lẹ́sẹ̀ wá ẹ̀rẹ́ ìṣe èyí tí a pẹ́yẹ̀ sí wàhálà mẹ́ ìyẹn sì náwó lórí ẹ̀ ẹ́n Ànábì sallallahu alaihi wasallam sọ pé nisful ushri irú eléyìí nísìn ẹ pín ẹ̀wà ọba tẹ́ ẹ̀dùn akùnfin méjì ẹ̀sìn bá ẹ pín ẹyọ kan nínú mẹ́wàá ẹ̀dùn akùnfin méjì àti gíní àti àbọ̀ tó wà mẹ́un ẹ̀rì tí ọlọ́wọ́ bá àríkọlá ó sì dédé pẹ̀lú wa owó wàhálà tí wọ́n náà sọ pé á ah, wàhálà ni mo sì ní mo fi dé nǹkan báyìí so ọlọ́wọ́ àríkọlá ló ti gíní òun ló lágbára sí nǹkan yẹn kó wù òun náà ni alìmàádínú wọ̀dìkáàzì alìmàádínú wọ̀dìkáàzì kí mímá yóò fìlà kò fi hà òun náà ní gbogbo àwọn nǹkan tó bá jáde nínú lẹ́lẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba àlejò ọlá ló dáa sí bẹ́ẹ̀ nìgbẹ́ ìwádìí ìwádìí ẹ̀yìn mímá aláwú kìímà tó jẹ́ pé kìí sẹ́ nìkan ló fi sínú lẹ́lẹ̀ ọlọ́run ọba àlejò ọlá ló dáa sí inú lẹ́lẹ̀ àwa mú ẹ̀ jáde nínú lẹ́lẹ̀ kìí sẹ́ pé ló fi kìí ṣe pẹ́nìkan ló gbìn síbẹ̀ ẹgbẹ́ bàbá kan ló kó pamọ́ síbẹ̀ táwọn ìwọ̀n lòdì kò níbẹ̀ irú àwọn eléyìn òun náà pè ní alìbàáàdì ẹ̀ wàlìkíní wàlìfẹ́sọ́ wàlìníhàd ọ̀gẹ́ ìrìdàlì àti bí àwọn kínàmókọ rẹ̀ àwọn kúpà àwọn bíi diamond àtàwọn gbogbo àrò àwọn kàbáyìn so àwọn yìí ní sìn ọlọ́wọ́n bá alìkọ́ lárúdá sínú lẹ́lẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà pè ní kíni alìmàáàdì àwọn yìí náà ní kíni àwọn náà ní zakati wọn tẹ́yàn وركاز كنا ننقل ركاز wọ́n ní wà máa yóò jẹ́rù fi àrùn ní ìjàfá ìlú ni àwọn nǹkan tá a rí ni wọ́n gbìn wọ́n rí mọ́lẹ̀ síbẹ̀ ẹ̀yẹ́ lè máa gbẹ́lẹ̀ bí kan ní ti báyìí ó jẹ́ pé ẹgbẹ́ kọ́lé bí kan ágbẹ́lẹ̀ bí kan ẹ̀kà lọ ka ni wọ́n kó nǹkan ẹpamọ́ sínú ilẹ̀ẹ́lẹ̀ àmẹ́nu tó ní má wọ́n ti kú wọn ti lọ irú eléyìí òun wọ́n ní wàdàlí ìwùjúbi zakat ìlú màádìní wà rìkáàz kí wá lẹ́rí láti mọ̀ pé ọ̀ràn yẹn káyọ̀ zakat lórí àwọn màádìní àti rìkáàz yìí wọ́n lòun náà ní àpapọ̀ gbólóhùn ọlọ́run bá láàkà fúnra alẹ́ kan pé a ń fi kó mi tọ́yì bá ti máa kàtàkùtùm ẹ máa ná ẹ máa ná nínú tó dáa nínú àwọn kẹtẹ́ ẹ̀sìn kíni tẹ́ fọwọ́ ara yín kó jọ wà mí máa àfárájìnà alákùnrin náà dáadáa àti tá a fún ilẹ̀ ẹ̀lẹ́ sàpẹ́lẹ̀ ẹ̀lẹ́ náà ni wọ́n ti mú almahadin jáde àti àwọn rikaz qala al-imam al-qurtubi Al-Imam Al-Qurtubi alayhi rahmatullah ní tafsir wọn wọ́n ní ìtumọ̀ áyà yìí wọ́n ní yà ní annabat àwọn arúgbìn tọ́lọ̀ ọba àríkọ̀ lábújáde fún wa nínú lẹ́lẹ̀ wàlìmọ̀ áàdìn àtàwọn nǹkan tó jẹ́ pé ó jáde nínú lẹ́lẹ̀ fún ààrẹ ní góòdà àti títọ́ wàríkàl àtàwọn nǹkan táwọn èèyàn gbìn ní tọ́jú kí lọ́rì mẹ́lẹ̀ jọ́njọ́njọ́ táwa padà wá sí kíni táwa padà so wàlìkọ́wìrì yìí wọ́n ní gbólóhùn ànábì sallallahu alaihi wasallam ànábì ní wàfíìrì káàzí al-khums anábì ní tẹ́ bá rí nǹkan lẹ́lẹ́ táwọn jàìrí àti ìmálẹ́lẹ́ tó ti pẹ́ bẹ́ẹ̀ anábì ní à nǹkan tẹ́ yọ ní zaka ń bẹ́ẹ̀ òun náà ní kíni òun náà ní al-khums òun náà ní one over five òun náà ní nǹkan tẹ́ yọ tẹ́bì pé zaka wọ́n ní wàhálìmọ̀ àti al níbi àwọn nǹkan tá a bá rí nínú lẹ́lẹ̀ àwọn àlùmọ́nì lẹ́lẹ̀ àbáwọn nǹkan míì tí àwọn ti ìmọ́lẹ̀ tí wọ́n ti pupa mọ́ sínú lẹ́lẹ̀ ti pẹ́ so àwọn eléyìí àwọn náà ni àwọn ìran nǹkan márùn tó jẹ́ pé àzàkájì túláàsì lórí àwọn nǹkan márùn-ún yìí هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليه السلام Nàà, àà wọ́n ní ìsìdí ìjọba ìjọba ní ní gbogbo àwọn ìgbàtà àtọ̀ yìí pé ogun tó bá ti rí góòlù ìjọba ní tòun ni ogun tó bá ti rí kíní ìjọba ní tòun ni so eléyìí ní sí ìyàtọ̀ wà láàrin nǹkan tí ìjọba ní kọ́bà àti nǹkan tí individual tó bá èèyàn ọlọ́dọ̀ ní èèyàn tó bá rí nǹkan òun ní gẹ́gẹ́ ló fẹ́ òun ló ní fúnra rẹ̀ ó fẹ́ fi sàǹfààní fúnra rẹ̀ so àmọ́ tó bá yẹ pé ìjọba ni ìjọba ìjọba yóò fi sàǹfààní gbogbo olùfarapátá ni so ìjọba ò ní yọ zàká nínú ẹ̀ látara tó ní látara tó ti sọ́bà rẹ̀ ìdíjọba ó fi ṣe òun náà yóò fi kíni yóò fi gbogbo nǹkan máa yóò lọ bẹ́ẹ̀ tù máa yóò sì máa fi ṣe kíni yóò máa jáfà ní gbogbo àwọn tó ọkàn wa wálẹ̀ nìkan ló bá wa góòdì bá mú irú eléyìí ní sìn pé ìjọba kan kọ́ ló gbà lọ rẹ̀ ìjọba lé ara rẹ̀ lọ́wọ́ lórí lọ so irú eléyìí ní sìn kò láǹsọ pé kíni láǹsọ pé yóò yọ ìsàkà mbẹ ọlá ọjà àlà rẹ̀ náà wálé kókó láwùjọ. naam wọ́n ní tó tọ́ kí mùsùlùmí bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ díẹ̀ abẹ́gun rẹ̀ pé tí òun ní ìjọba káàdì so àtúwájú ah, ká tó lè tí èkó lè béèrè irú nǹkan báwọn ẹ̀ àkọ́kọ́ ma ìpé tí ẹni yẹn ó lówó tó wọ zaka ẹ̀ ẹ̀hẹ́ torí zaka náà ní iye tí owó tí wọ́n tó àpàdà ó ní iye tó wọ́n yóò dé tí ó fi zaka ó sì ní iye so èyí ọ̀nà àkọ́kọ́ so tí ìyàmbá wa mà so irú ẹni báwọn yẹn lè bá sọ̀rọ̀ ẹ̀tọ́ tí ìyàmbá mọ̀ pé kí yọ zàká ẹ̀ èyí ó bá sọ̀rọ̀ pé kó ti kíni kó yọ zàká bàbá wa fẹ́ yọ zàká yìí nínú àwọn àwọn tá à lè yọ zàká fún ẹ̀ òun náà ni àwọn tó bá jẹ́ pé wọ́n ń bẹ nú àwọn tó jẹ́ pé ó yẹ ká máa gbọ́ bùkátà àwọn jà ẹ̀ à lè yọ zàká fún ìyàwó wa à lè yọ zàká fún ọmọ wa à sì lè yọ zàká fún bàbá wa àti ìyá wa nítorí pé wọ́n ní bùkátà tí agbọ́dọ̀ máa ń gbọ́ responsibility wọn ni àwọn tó bá jẹ́ àbúrò tó bá jẹ́ gbọ́n tó bá jẹ́ ọkù àwọn tó kù náà fámìlì wọ́n lẹ́tọ̀ọ́ sí kíni wọ́n lẹ́tọ̀ọ́ sí àká sábà kọlù sínú àwọn tá padà kà fún àwọn mẹ́jọ ẹ àwọn ará mẹ́jọ kìí di àbúrò rẹ tó lówó tó náà ti lo mọ́tò ní mo yọ zàká ní zàká yóò pààrọ̀ mọ́tò rẹ eléyìí òun kìí lè yàn yọ òun èèyàn wé ìṣòwò ni ẹ ẹ àwọn tí yóò mọ yọ fún ọlọ́wọ́ wàlẹ̀ tọ́lá ka àwọn márùn méjì ẹ̀jọ fún wa àwọn méjì ẹ̀jọ yìí sì ní àárí pé àwọn kan àwọn tí wọ́n wallahu ta'ala a'lam na wọ́n láwọn tó máa fún zaka tí wọ́n fún zaka ẹ̀rẹ̀ ẹ̀lẹ́ tó máa ká sí pé pé pé ilé náà tọ́ so tó dáa jù nínú zaka òun náà ní òun náà ní kí a fi zaka yẹn ká fi ìtòjà jùnúzàká káfí ẹ̀páwọ́ èèyàn tó jẹ́ pé irú àwọn ẹlú ẹni báwọn ní sìn òun ló dédé gíní tí ẹ̀ lóò yọ kó bẹ́ẹ̀ tó wá tọ́jú dínkọ̀ tí ẹlú mídíò tó kú bẹ́ẹ̀ òun náà ló dáa jù nínú káfí gíní káyọ̀ zàká àmọ́ ta bá wà nínú environment àwàlárugbọ́ tó jẹ́ pé ìyá ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ebi ń pa àwọn èèyàn gan kò sí nǹkan tó burú bí ká sékíní bí ká pín zaka yẹn ẹ̀ ń kó sékíní ká pín díẹ̀ díẹ̀ káàkiri fún gbogbo wọn láti pé kíni láti pé kí ó kálukú náà wọ́n bá sékíní kó wọ́n bá kú sí lébi kó má kú sínú ìyà àwọn tó bá ti pé kò rí bá ẹ̀ á gbìyànjú láti ẹ̀ so tó wọn bá dúró tó bá tó di ọdún bọ̀ ní ìsìn àdúgbò àtúnyẹ̀ fáwọn ẹlòmíì nígbà tó bá di ọdún bọ̀ ní ìsìn pé ó tún ti máa ṣe kíni wọn ó ti máa yọ ọ̀sàká so bí nǹkan yóò ti máa kárí díẹ̀ díẹ̀ ní ọ̀gbá ọ̀sẹ̀ àwọn àdám alhamdulilayi ṣàlàyé àṣà àti àṣà àti àṣà àti àṣà